روح إلى نكاحها فليفعل wọ́n ní sẹ́nìkan nù yín tó bá bóbìnrin sọ̀rọ̀ ipò tó bá fẹ́ bóbìnrin sọ̀rọ̀ fún wọn fẹ́ tó bá ṣe é ṣe fún láti wọ tí òun fẹ́ kò sí bẹ́ẹ̀ sẹ́nìkan nù yín bá fẹ́ bóbìnrin sọ̀rọ̀ fún wọn fẹ́ tó bá ṣe é ṣe fún láti wọ nǹkan kan tí òun fẹ́ kò sí bẹ́ẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé nígbà tá a bá rúbìnrin tá a fẹ́ fẹ́ òkè Islam ọgbà fún wa pé ká wù nítorí kálíbà rí tọ́ba wù wá kálíbà fẹ́. nínú àdídì Abu Hurairah radiyallahu anhu èyí ìmáàmù Muslim tí wọ́n gbé jáde wọ́n lọ́kùnrin kan wá bá nàbì sallallahu alaihi wa sallam tó mọ fẹ́ fífẹ́ obìnrin kan. ànàbì sallallahu alaihi wa sallam wọn ni ó ń lọ ilẹ̀ ìhà wò ó ọkùnrin tó ànàbì ni wò ó sọ eléyìí túmọ̀ sí pé wò kò tó fẹ́ o wò ó kò tó fẹ́ o eléyìí túmọ̀ sí pé yàwó sàrà àbí ìtẹ́bẹ́ yìí náà mọ̀ yàwó sàrà ní Yorùbá yàwó sàrà wọn kàn gbé èèyàn wá fún ọ tàbí fún ọ kò tún ní gba kọ́bọ̀ ẹ dákun tó bá jẹ́ pé àpò rẹ iná bá gbé wá fún yẹn tí wọn ò gbowó kílẹ̀ kọ̀ọ̀kan ti gbàtẹ́ ndúgbẹ́ ẹtí ọlọ́sẹ̀ ẹlẹ́sàrí nǹkan kan ọdún máa ń bẹ ọmọ akọ wa tẹ́tẹ́lẹ́ wa ká ti wò síra ìtọ́ dáa ni àbí èyí ọ̀dà torí ká lè bá àmọ́ bá ti dúpẹ́. kátó wá péyàn àdéhùsọ̀rọ̀ àtẹ́là ní wò ó eléyìí túmọ̀ sí wípé kódà kó ti kóbìnrin tó fẹ́ fẹ́ yẹn máa bójú tó bá gbèrò láti fẹ́ tó bá gbèrò láti fẹ́ ọtọ́ pé kò wò ó kò wò ó ẹ̀sìn Islam wa sọ pé wo ojú ẹ̀ kò sọ pé wo ọwọ́ ẹ̀ kò sọ pé wo ẹsẹ̀ rẹ̀ wò ó subhanallah kí wọn aláwò ibi tí yàpá ti bọ́ sáàrin àwọn olùmọ̀ọ́nù ọmọ ẹnu wa gẹ́gẹ́ bí àwọn ọmọ àdìrí yà wọn ni kúlù fẹ́ gbogbo nǹkan ló wò áhà áhà ìyóò ti pọ̀ jù ọmọ ẹnu wa ẹni tó sọ pé ojú torojú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wà tó bá wù ọ́ tójú bá ti wù ọ́ wọ́n ló ti ń tọ́ka tẹ́ wà wọ́n ní ọwọ́ ó sì ń tọ́ka sí bára títí lálàáfíà tó gbádùn wọ́n ní tó bá ti rojú tó ọ̀rọ̀ wọ̀ rẹ̀ wọ́n ló ti tó àwọn jòmbóòrò torojú ń tọ́ka sí kóbìnrin yìí rẹwà torí gbogbo mi tẹ lọ́rẹ̀ wà lẹ́yìn lójú lẹ́yìn tọ́ wọ́n sì ní tẹ́ bá ti wọ ọwọ́ rẹ̀ tẹ̀rí fọwọ́ rẹ̀ lálàáfíà bọ́wọ́ bá ti kún sí bẹ́ẹ̀ náà lára kún sí. tó adéké tọba ti wọlé yẹn tó ó sì ń bẹ́nu wọn gẹ́gẹ́ bí Abu Hanifa wọ́n ní ìkẹ́sí máa sábà hàn tóbìnrin bá wà nulẹ̀ olówó ẹ̀rí pé tóbìnrin bá wà nulẹ̀ apá rẹ̀ yọ hàn ẹsẹ̀ rẹ̀ débi ojúgun yọ hàn wọ́n ní tọba ti wọlé yẹn ó ti tó. ṣùgbọ́n ìgbà wa kan wá ìgbà wa kan wá èyí tó ṣe pé láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu Abu Hamza wọ́n ní Ali ibn Abi Talib radiyallahu anhu ó fi ọmọ rẹ̀ lọ Umar radiyallahu anhu ikú kọfẹ́ ọmọ rẹ̀ ń jẹ́ Ummu Kalthum Umar padà fẹ́ wọ́n nígbà tó wá fi lọ Umar wọ́n wá mú wá sọ́dọ̀ Umar gbàtà mú wá sọ́dọ̀ Umar. فكشف عمر عن ساقي عن ساقيها wọn ní Umar wá sí ojúgun ọmọbìnrin yẹn sókè ó wù ó má lè fẹ́ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé kó wo ntí máa sábà hàn tó bá wo ntí máa sábà hàn kò sì tó burú mbẹ eléyìí túmọ̀ sí pé obìnrin tí ń bójú tó bá ti pé lówó láti fẹ́ kò sì tó burú nínú kó síjú rẹ̀ kó fi hàn tọ́ba wù ọ̀kọ̀ fẹ́ torí kọ́ mọ̀tẹ́ pé kò síjú hàn ẹ̀sìn ìdí ẹ̀sìn gbogbo ẹ̀ nígbà tó wá délé lọ́wọ́ àgbà mi ìmọ̀ pé bó ṣe rí nì I'm sorry sorry for what kò sẹ́ máa pé eléyìí kò ní tètè torí ẹ̀ tètè wo wọn náà tó ń bójú má tara rẹ jẹ igbó òní tó kó wojú rẹ ó dìgbà tẹ bá so èyí tẹ bá so èyí tó bá ló wò ó mọ́ ńkọ́ wọn náà wàá sọ̀rọ̀ rẹ kò sì páyọ̀ náà o sọ̀rọ̀ pé jẹ́jẹ́jẹ́jẹ́ ní bojú rẹ̀ kéésì ojú rẹ̀ fẹ́ni kankan wọ́n lọ sọ́kọ́ fẹ́fẹ́ ọwọ́ àtijọ́ fún ọwọ́ àlọ́fẹ́ má ọwọ́ àyàbù rẹ̀ káyé oní à ah, kódà tẹ bá rí gan ha abájọ kéésì lásán ló ń bojú àwọn ah, òbí dá torí ẹ̀kọ́ lọ páyọ̀ ọlọ́run bá wa bá wa sọ́ra o obìnrin tí ẹnìkan bá ti ń wá ẹnìkan wá ọ̀fẹ́fẹ́ obìnrin yẹn ti ti tẹ̀gbẹ́ sọ́dọ̀ rẹ̀ ọkùnrin náà tẹ̀gbẹ́ sọ́dọ̀ rẹ̀ ìyẹn ni pé àmì pé wọ́n ti gbà fáwọn fẹ́ra wọn. wọ́n kàn retí káwọn òbí wọn bá wọn fọwọ́ sí i kọ́tọ́ nínú òfin ọlọ́run kọjá pé ìwọ́ wà lọ́kọ́ ni sí. kọ́tọ́ nínú òfin ọlọ́run kọjá pé lọ́lọ́kọ́ ni sí. wọ́n wà sọ pé ìwọ ní special offer fún ọfà tiẹ̀ ti di ẹni àkọ́kọ́ lọ ah, àwọn olùdíláì mi lè ṣe tọ́nu rẹ̀ ọfà bá wò ẹni tó ti rí tó ti tẹ́ lọ́rùn yìí ó sì gbà tó ń sìn bá lò wọ́n fẹ́ mọ́ ìgbà náà ló tó tọ́sẹ́ lómi láti wà káwa sọ́ra o fún ìwàkiwà èyí tọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa wù tọba ti lóbìnrin tọba ló wù ọ tóbìnrin náà ti ló ń gbà lọ́pọ̀lọpọ̀ gbà ẹwà ìfẹ́fẹ́ múlẹ̀ nítorí kọ́ má bàa dá ọ ẹlẹ́mọ́bì kí a jọ gbé sẹ́nu ẹ máa wà wọn ọ̀daràn wọn ò sì fẹ́ra bá pé ìwà gbé fẹnu gbé olówó àmà gbẹnu tiẹ̀ náà bọ̀ pé káwọn jọ gé jẹ ẹtọ́ bá dalẹ̀ yọ balẹ̀ lọ ẹ̀yin gẹ́gẹ́ bíi gbà lẹ̀ tọ́ ọba fi lè lọ fẹ́ lómi báyìí báyìí ni ó rí fún ọ a àwòrán bìlá má bá wọn jẹ pátì nínú rẹ o wo obìnrin náà tọ́ ọba ti lọ kó sínú karambà nílùú eléyìí tọ́ ọ gbàdá pé kò sí ẹni tí tọ́ba pa tọ́ba padà rí pé torí kẹ́ni tó fẹ́ fẹ́ ọkọ̀ lẹ́sìn ẹni tó ní ẹ máa mú lẹ ọkọ̀ lẹ́sìn rọra jẹ sẹgbẹ kan kọ wẹlẹsìn kọ fẹ́ kò sí tó ti ọ́n ṣá wà. tó a dùn bí díẹ̀ táwọn ẹni tí ó ṣètò náà làwọn kéde ká tọ́ bẹ́ẹ̀. alhamdulilayi asọ́mọlọ́wọ́n ló jẹ́ ọ̀fun àwọn olùkọ́ wa láti bá a sọ àwọn ọ̀dọ́ tí wọ́n ń sọ pẹ̀lú àti ọ̀rọ̀ ọ̀gbọ́n fún jẹ́ ó ṣe ẹ̀sọ̀kan lẹ́kọ̀ọ́ ní àtàwọn àti ìgbà tó ti pé àgbọ́ ọ̀rọ̀ náà so program yìí kìí kan ó sì máa tẹ̀síwájú iṣẹ́ ọgbà bí a ti tẹ̀sọ rẹ̀ rẹ̀ yìí pé ó bá wa ibi di ìgbà tí ó ti pé àṣọ ìrún gold nínú ìrún àyíká àṣùgbà tí ó tó ìgbà yẹn ó bá wa sọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà yẹn á lọ sí òun bóyá bí bàyá àtúwá fún question and question and answer tó ní pé a ti pé àwọn èèyàn máa ń ní question tó pọ̀ náà tó eléyìí ti gbogbo á pè lẹ́yìn náà ìkéde tá a tún ní pé gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ pé ẹni tí ó bá mọ tó bá mọ nípa ìsìn náà àti gbogbo ẹni tí ó mọ̀ kò ẹ̀ tó ṣe fún ọmọ tó jíjẹ́ ẹjí ìjọ́kò ti fi jíjí tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ náà ó lóore ní ọ̀nà tó ṣe pé àti ẹ̀mọ́ bá ti fẹ́ fi wọ́n wé àwọn ìgbẹ́ tó ṣe pé ọkàn tó kọ̀ọ̀kan lé lọ torí ẹni tí wọ́n ti fi jẹ́ ti sọ̀rọ̀ náà ó ṣe ti kọ́ wà jẹ́ so ìdílé ni pé ilé ẹ̀kọ́ tó ti pé wọ́n máa ń gbọ́ nípa ti ọlọ́run àti ìyàlẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó wà fún ẹ́rẹ́sì bọ́ọ̀dì fún gbogbo èèyàn àtẹ́ntó ti dàgbà àtẹ́ntó kéré ní ọjọ́ sátidé àti sọ́ńdé ní gbogbo ògbà ní ẹ̀fàánú ayé àlùmọ̀sínà sẹ́ńtà tó eléyìí tó ní ojú àgbàlagbà ní ní àwọn méjèèjì ní tó kálù bá délé a máa rí pé aláàtàwọn tó kọ ẹjẹ́ kí a mú sílẹ̀ yìí

tó eléyìí wà fún ti ilé ẹ̀kọ́ lẹ́yìn náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti pé àwọn ọ̀dọ́ fún ìrọ̀lọ́ ń gbogbo ìgbà ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ gbogbo ìgbà ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ Monday wọ́n máa ń ṣe ní ọjọ́ Sunday wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa àgbáyé gangan ní ti wọ́n sáájú ní ilé pé ní aago lẹ́yìn ìrún mọ́tì títí tí a fi ìrìn ìṣá wọ́n máa ń bá sọ̀rọ̀ níbẹ̀ lẹ́yìn náà níbẹ̀ náà níjọ Monday ní àsìkò náà wọ́n máa ń ṣe níbẹ̀ náà nípa àgbáyé tó bá di ọjọ́ pípé wọ́n máa ń ṣe ní wọ́n bá ṣe kókò tó wà ní ìsàlẹ̀ jẹ́nẹ́rà tó eléyìí wọ́n máa ń sọ̀rọ̀ nípa báàkì ìjẹ̀lẹ̀ táàbọ̀ yìí tó bá di ọjọ́ wẹ́tínẹ̀sì wọ́n máa ń bá ṣe ní wọ́n bá ṣàwàlì ní ìsàmìbà ní mọ́tírì sí náà lẹ́yìn náà ní ọjọ́ tọ́ọ̀sì wọ́n máa ń ṣe ní mọ́tírì ọlọ́tò wọn ní ní ọjọ́ Jímọ̀ wọ́n máa ń kọ́ àwọn tó ti kọ́ ti kọ́ lárúbáwá ní ẹ̀kọ́ ní ẹ̀yìn ìran áfírí àti ẹ̀yìn ìran mọ́kúrì eléyìí kan tó bá ti gbọ́ lárúbáwá torí pé ẹni tí ò bá ti gbọ́ tí ò sì mọ tó tẹ́lẹ̀ lọ́kàn àwọn èèyàn kò ní onígbà mi tó eléyìí ká ló jẹ tó bá tó ti ká àti mọ tó tẹ́lẹ̀ ká tó wá jápàdé sí ìlọ́kọ̀ lẹ́yìn náà ní yọ́mùsọ̀ wọ́n tún máa ilé tó wà láti aago mẹ́jọ ti dìgbà tí a rí ìrọ̀gbò níbẹ̀ náà tí wọ́n ń bèèrè àwọn àlàyé ẹ̀fẹ̀ sí wọn lẹ́yìn náà níjọ sunday bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ọjọ́ sátọ̀dé wọ́n tún wá ní ìdánilẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ àwọn haúsá ní mọ́sáàtì sáwọ́ eléyìí haúsá náà ní máa ń lọ fún ẹ̀tọ́ wá gbọ́ haúsá ẹ̀ tún gbogbo ọjọ́ yẹn èlé kò sí ìjọba tó eléyìí wà bẹ́ẹ̀ sọ pé kò sí àwùjọ àìsàn ìrọ̀mọ́ wa pé àbí sáà ti gbọ́ lọ́rùn ìrọ̀lẹ́ká náà tó gbogbo ayé ìpín ó ṣe pé ìdánkò pé òṣèlú mú gbogbo ọjọ́ méjèèjì yìí máa ń jọ mẹ́ta lè yọ ń gba ẹ̀sán bẹ́ẹ̀ àti ó pé kí ló fi bẹ́ẹ̀ máa ń gbogbo ọjọ́ méjèèjì tó wọ́n lọ sí ràn wá lẹ́yìn náà ìtọ́sọ̀ yìí tí wọ́n tó tó di àwọn ìyọ̀kú wa àwọn náà wọ́n máa ń ṣe àwọn ìyàbọ̀ tó ní ọjọ́ ọjọ́ mọ́ńdé ní wọ́n sáṣà wà ní lẹ́yìn àwọn áfírí àwọn wọ́n máa ń kọ́ wọ́n máa ń ṣe tàbí ah, ìrọ̀lùkọ̀ọ́ bóyá tó ti agbátẹ́lẹ̀ kan ní bóyá máa ṣe mọ̀ ọ́yá torí tí ọ̀bá máa ṣe mọ̀ ọ́yá ìpè kí wọ́n máa ṣe ìbísàn nínú ìyẹn ọ̀dọ̀ yọ ọ̀dọ̀ gẹ́gẹ́ bí àlejò ìṣẹ̀lẹ̀ wọn rẹ̀. lẹ́yìn náà ní ọjọ́ tíìsì ní ọjọ́ mọ́ndé yẹn fún àwọn ọkùnrin nìkan ní fún àwọn ọkùnrin nìkan ní bíbà ní ọjọ́ tíìsì ní títí di ìgbà tí bá gbọ́ aláìsí ìfowópamọ́ bí máa yé máa ń ṣe fún àwọn obìnrin oríṣi àwọn obìnrin máa wò pé wọ́n kò sí tàwọn àwọn obìnrin tí wọ́n jẹ́ àlùkò nítorí tó eléyìí tí máa ń jẹ́ kó ṣe pé wọ́n jẹ́ kò bá dáadáa fún àwọn ọmọ tó ní ọjọ́ títì fún àwọn obìnrin ní ọjọ́ wẹ́díẹ̀sì ni wọ́n bá tó wà ní ìjẹ̀lú ìtàlára bẹ́ẹ̀ yẹn wọ́n bá ti sọ́ra wọ́n máa ń ṣe ìrọ̀ àtúnukùnrán fún àwọn tó ti pé eléyìí kìí ṣe ríyá fún àwọn tó ti kó wùyí sí ìmọ̀ àgbà àtàgbàlagbà ọmọ kékeré tó máa ń lọ kó lọ tó eléyìí yóò jẹ́ kí gbogbo akágbọ̀n àgbà tó tó di pé àmọ́ à torí pé àwọn ẹlòmíì nínú àwọn ọ̀dọ́ wọn tètè láti ẹgbẹ́ àtúnukùnrán lọ́wọ́ onímọ̀ àgbà tó tí wọ́n bá níbi tí wọ́n ní kan tó rọ̀tò fún ọ̀rọ̀ bíṣà èyí tó àwọn káàdì gbogbo rákà àkọ́kọ́ ní irun èmi yóò ti pé gbogbo ìtàkùn kan lè pọ̀ mọ́ lórí tó lọ́mọ ọ̀rùn létí wọn ni tó eléyìí ó ṣe kókó ní pé káwọn fóònù ọ̀ká àti tó gbá àwọn ti gbèrú láti máa gbogbo ọ̀rùn tó rọ̀rùn mọ́ tó eléyìí wọ́n lọ yìí lẹ́yìn náà àwọn ọmọ mi gẹ́gẹ́ bí ìfọ́sẹ̀ náà àwọn wọ́n kọ̀ ẹ́ ní ọjọ́ wẹ́dínẹ̀sì àwọn máa ń ṣe tẹ̀sílẹ̀ ìkùnrán ní gbogbo ẹ̀yìn áfíìkì bọ́yá bí aago mẹ́fà yìí lẹ́yìn náà sọ́ọ̀tà yìí fún àwọn àtàwọn nígboro ní mọ́sáàtì lẹ́wẹ́ ní nàìjíríà tó àwọn máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ẹ̀yìn ìrún mọ́sí sí ìrún ìṣá ní gbogbo ọjọ́ yàtọ̀ fún ọjọ́ yọ́pọ̀lọpọ̀ ní ọ̀yọ́pọ̀lọpọ̀ ìyẹn pé ọjọ́ àlàmísí àti ọjọ́ ìjọba tó ilé yìí ni àwọn kan sí ayé lẹ́yìn náà wọ́n máa bá sì rán ìgbàgbẹ́ tó bá nílò lọ́sọ̀rọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ bá kọ fún ẹ̀sán bàbá ni tó ó ti fi lẹ́yìn pẹ̀lú láti máa máa dà àwọn adáǹkù wọ́n máa bá adáǹkù ìbéèrè náà lẹ́yìn náà máa gbé الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أيوة أيوة أسئلة رأيك ẹsì wúra yín ẹfẹ́ láti di ọkọ àti ìyàwó ara yín nínú òfin ṣẹ̀ríà ọ̀ràn yẹn ló jẹ́ kó jẹ́ kí bàbá ọmọ òun náà ní ọkọ ọmọ rẹ̀ lọ́kọ tàbẹ́ni tí bàbá ọmọ bá fa ọ̀rọ̀ ọmọ rẹ̀ lé lọ́wọ́ jẹ́ bó ti wá nínú hadith Abi Musa al-Ash'ari radiyallahu anhu wa nabi Muhammad sallallahu alayhi wa sallam wa ni la nikaha illa ìgbéyàwó kan ní jẹ́ ìgbéyàwó tọ́lá làáfíà àyàfi kó jẹ́ pé bàbá yàwó náà lọ́kọ́ máa rẹ̀ tó fi kọ́kọ́ alimami ahmed àti abu dawud àti tirmidhi àti nasa'i àti ibn majah àwọn ni wọ́n gbé àdéhùn ìjáde aliyu ibn al-madini رحمه الله تعالى قلت لي حديث صحيح بين الإمام أحمد قلنا لي حديث صحيح eléyìí tó túmọ̀ sí wípé gbogbo obìnrin tí ó bá lọ sílé ọkọ ó gbọ́dọ̀ dájú wípé bàbá rẹ̀ iná ló fi ọmọ yẹn ló fi lọ́kọ ó gbọ́dọ̀ dájú wípé bàbá rẹ̀ ló fi ọmọ yẹn lọ́kọ eléyìí tó túmọ̀ sí pé nínú òfin ṣẹ̀ríà obìnrin kò lè dá fira rẹ̀ lọ́kọ kò sì lè fara rẹ̀ lẹ́nìkan lọ́wọ́ lẹ́yìn tí bàbá rẹ̀ ń bẹ kó wá jẹ́ pé lẹ́yìn ni wọ́n pa kọ̀kọ̀. bákan náà nínú nǹkan tí ó tún gbọ́dọ̀ péjú pé bẹ́ẹ̀ nígbà tẹ́ bá fẹ́ra yín òun náà ni ṣahada ìjẹ́rìí àwọn ẹlẹ́rìí gbọ́dọ̀ jẹ́rìí sí i nítorí ẹlẹ́rìí yóò jẹ́rìí sí i nítorí abájọ Ah, nítorí àbámà nítorí ọjọ́ iwájú ẹlẹ́rìí ọjà rẹ̀ àdìgbà àdìgbà nàbì muhammad sallallahu alayhi wa sallam wọn ni la nikaha illa bishahidayi adlin wa waliyin rashidin àwọn rìwáyà ti sì wá àwọn míì sọ pé la nikaha illa bi adlin àwọn ẹgbà wáyùn ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa pé tí wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ àbí wọ́n fẹsẹ̀ rìn lẹ̀. débi pé alimami ibn al-Mundhir rahimahullahu ta'ala wọ́n ní la yathbutu fi shahidayni la yathbutu fi shahidayni ani nabiyyi sallallahu alayhi wa sallam khabarun wípé kò sí ẹgbà wọ́ọ̀rọ̀ kátó fẹsẹ̀ rìn lẹ̀ nípa pé nínú májẹ̀mú tí máa mú kígbéyàwó lálàáfíà kò náà ní ká lẹ́lẹ́rìí méjì eléyìí bẹ́ẹ̀ náà àwọn olùmọ̀ tó ti síwájú débi pé àwọn olùmọ̀ sọ ipe tí ọba ti ti Ibnul Mundhir ni àbá ti mà nípa al-khilaful fiqhi ìyapa tó ṣẹlẹ̀ nípa fiqh olólùmọ̀ àgbà tó mú wa ma ìyapa ti ń bẹ láàrin àwọn olùmọ̀ wọn sọ ipe kò sáàdì ti kàtọ́ fẹsẹ̀ rìn lẹ̀ lórí pé májẹ̀mú ìgbéyàwó òun náà ní ká ẹlẹ́rìí méjì nígbà tá a bá so yìí ṣùgbọ́n o eléyìí ni Imam Ibnul Mundhir sọ̀rọ̀ àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ tó wáyé ọ̀kan wọn látọ̀dọ̀ ibn Abbas radiyallahu anhuma àwọn olùmọ̀sọ ike sahihun mawqufa ọ̀rọ̀ ibn Abbas ní ọ̀fẹ́ fẹ́rin lẹ̀ ṣùgbọ́n tó bá sọ pé anabi sallallahu alaihi wasallam ló sọ ní ọ̀fẹ́ fẹ́rin lẹ̀ ṣùgbọ́n àwọn ìgbàwọ́ tún wá látọ̀dọ̀ Jabir ike wọn fẹsẹ̀ rìn lẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé àwọn àdéhìí wà tó fẹsẹ̀ rìn lẹ̀ nípa pé a gbọ́dọ̀ rí ẹlẹ́rìí méjì níbi ìgbéyàwó kó tó di pé ìbí oṣù nítorí pé ìgbéyàwó ó ní í ṣe pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sọ́kọ àtìyàwó òun náà lọ́mọ tí wọ́n padà bí tí ó bá sẹ́lẹ̀rì ńbẹ̀ ó ti ṣe lọ́jọ́ iwájú kọkùnrin ọsọ ipò ńkọ́ ló ń lọ́mọ bó ló ń tiẹ̀ rọ́mọ kò sí tọkùn pẹ̀lú obìnrin yẹn torí òun fi dọ́kàn fẹ́ rí ọkàn fẹ́ lọ ọmọ ọlọ́mọ mú ńlọrùn sẹ́mi kọ́ máa sọ yóò lè kọ́ máa ráàyè torí délé à ń bùkà tẹ̀lé ni ẹnì kan ọ̀gbọ́dọ̀ wọn sọ fún wa wípé ẹ àwọn ti sọ yìí jù àwọn òsì pẹ́lẹ́ rí sí i nítorí pé àwọn arípàdé tó wá nípa rẹ̀ kọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ á sọ pé ẹ̀rí kan kọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ kò túmọ̀ sí pé kọ̀sẹ́rì mi ìtọ́fẹsẹ̀ rìn lẹ̀ ẹ̀rí kan lẹ kò túmọ̀ sí pé kọ̀sẹ́rì mi ìtọ́fẹsẹ̀ rìn lẹ̀ nítorí àdàmù dalilin mu'ayyanin la yastalzimu àdàmù madlulin mu'ayyanin fi shari'a ẹ̀rí kan ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ kò túmọ̀ sí pé òfin kan pàtó tẹ́rì kan mú wa kò ní fẹsẹ̀ rìn lẹ̀ nítorí pé ẹ̀rí mi lè wà nínú ṣẹ̀rí àtọ́tọ́ka sí wọ́n wọ́n kẹ́dá nìkan hùnà ẹ̀rí mi ti tọ́ka sí bí wípé dájúdájú kò sí ìdìkatẹ́sù dápẹ́ yíjì nínú òfin ṣẹ̀rí à tẹ́lẹ̀rí méjì ọ̀bà jẹ́rìí ẹlẹ́rìí méjì gbọ́dọ̀ jẹ́rìí sí i bákan náà nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó nínú àwọn ẹlẹ́rìí wọ̀nyí ìdí ti so rárá kò sí dábẹ́ ti se ọkùnrin kan obìnrin méjì kò sí dábẹ́ ti se wọ́n gbọ́dọ̀ jẹ́ ọkùnrin méjì àwọn ni wọ́n jẹ́ ìsì tí ìyẹn òbí jẹ́ kó so eléyìí túmọ̀ sí pé irú ìta àwọn èèyàn máa ń ṣe lásìkò tó máa ń so iyì ní gbogbo yín tẹ́ jẹ́rìí sí abẹ́ jẹ́rìí sí ah, ah gbogbo yín báwo ẹ̀yin mélòó lẹ́ ń tọ́ka sí àníyàn méjì èèyàn méjì yun nínú májẹ̀mú wọn oníkan jẹ́ àdìlà kí wọ́n jẹ́ ni méjì tó dúró dọ́gba ẹni méjì tó dúró dọ́gba tó má ti sọ pé wọ́n dúró dọ́gba nínú òfin ṣẹ̀ríà ó túmọ̀ sí pé wọ́n ti fàṣẹ hàn wọ́n ti pòkì wọ́n ti pòkì ẹ̀wọ̀ ẹni méjì tó dúró àwọn ni wọ́n jẹ́rìí ti gbèsè àwọn pòkì ìdí ni pé ó lè èké ó sì lè pé ní tó ń rí òun rí ní tó ń gbọ́ òun bá di lọ́la torí ẹ̀ lófin wọn gbọ́dọ̀ ẹlẹ́rìí méjì tó ṣe kíni tó dúró ìdí òfin rahimahullahu ta'ala wọn ni mabọ̀tì sunna min ar-rasuli sallallahu alayhi wa alihi wa sallam alla tajuzu shahadatu an-nisa'i fi al-hududi wala fi an-nikahi wala fi at-talaq wọn ni sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam ó fẹsẹ̀ rin lẹ̀ lórí kóbìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́lẹ́rìí obìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́lẹ́rìí níbi ntọ́jẹ má ọ̀ràn téèyàn dá tọ́lọ̀ ti dárò ìrírí àtàkùn táàkì kó lu àrè obìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́ kó lọ jẹ́rìí pé nìkan jalè kábíwá mọ́ntìn obìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́ pé òun ló jẹ́rìí pẹ́nìkan fi ọ̀parọ̀ sí námáyà káfí wá mọ́ntìn obìnrin ọ̀gbọ́dọ̀ jẹ́ pé òun ló jẹ́rìí pẹ́nìkan mutí káfí wá lọ mọ́ntìn ìyẹn nípa àwọn tó jẹ́ hudud obìnrin ti gbọ́dọ̀ sọ pé ìyẹn lọ́pàáyàn ẹnìkan lọ́pàá ẹnìkan kó wájẹ́ pọ̀rọ̀ rẹ̀ láàrí láìlé lórí táfi lọ mú náà táfi pa bákan náà àní nǹkan kan fi ẹ̀rí obìnrin ṣe nínú ìgbéyàwó gómìnà jẹ́rìí sí pé àwọn fẹ́ ra wọn àní ìdí ẹ̀rí tiẹ̀ kéde kó kúrọ́ làwọn obìnrin àlóbìnrin kọ́ la fẹ́ pèsè nítorí pé wọ́n lè lo obìnrin bákan náà nínú kíkọ obìnrin sílẹ̀ àníjì ẹ̀rí obìnrin tóbìnrin bá sọ pé wọ́n ti kọ́ ọ lẹ̀ báyìí gbọ́dọ̀ ń jẹ́rìí sí àníjì ẹ̀rí rẹ̀ eléyìí jẹ́ oṣù jẹ́ táwa lẹni tọ́tọ́ láti jẹ́ wọ̀lí yìí fóbìnrin tí ò fi lọ́kọ obìnrin yìí báyìí kò tí ì fi ma bàbá rẹ̀ ni tí ọba tí ì fi ma rí láyé tó jẹ́ ọmọdé bàbá rẹ̀ ló fi lọ́kọ àmọ́ obìnrin táfẹ́ táfẹ́ fi lọ́kọ nítorí ó ó ti bí láàrin bàbá àtọ́mọ rẹ̀ talẹ̀ntọ́ lẹ́tọ̀ tí kò fi lọ́kọ̀ àwọn jùmùhùn nínú àwọn kọ̀kọ̀ hàn wọ́n ní bàbá rẹ̀ náà ni ó tún fi lọ́kọ̀ àlìmáwò máàlì àtàwọn kan àwọn sọ pé ọmọ rẹ̀ ni ó fi lọ́kọ̀ tó bá ti bímọ ìdí ni wípé ọmọ ni ó dùn kì í ṣe bàbá ẹ mọ̀ pé nu bàbá ó dùn kọ́ mọ òun gbélẹ̀ ọlọ́kọ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ọmọ ni ó dùn máa wípé lẹ́yìn tí bàbá òun ti kọ màmá òun lẹ́yìn tí bàbá òun ti kú màmá òun ti lọ jẹ́yàwó fẹ́ lómi abẹ́ ìfura bẹ́ẹ̀ ọ̀nbẹ nínú àwọn ọmọ tí ọmọ sọ fún ìyá rẹ̀ pé sọ́kọ lọ́rọ́ ní tí wọ́n á kàn ní ìsìn torí ẹ̀ ìmáàmù Malik rahimahullah wọ́n ní tọ́mọ tí ìyá rẹ̀ bá ti bímọ ọmọ ni ó fi lọ́kọ tọ́mọ o gbà kò lọ́mọ tí ọba sì gbà kí kọ́sàgbéjẹ máa kó ti sùúrù tọ́ tọ́ba wáyẹ̀ lórí eléyìí tọ́ba ti mú bàbá kú ń bẹ́ẹ̀ bàbá òsì talọ́kàn bàbá bàbá. Baba, baba, lọ́kàn lẹ́yìn baba. lọ́yìn bàbá baba, ń kọ́ ọwọ́ kan àwọn ọmọ ọkọ ọmọdé yẹn bí ọmọ yóò fi yà rẹ̀ lọ́kọ lẹ́yìn eléyìí ńlọ́wọ́ kan àwọn ọmọ ẹ̀yà àwọn ọmọ ẹ̀yà rẹ̀ lẹ́yìn àwọn ọmọ ẹ̀yà lọ́sẹ̀sẹ̀ wá kan àwọn àbúrò àbáwọn ẹ̀gbọ́n bàbá àwọn eléyìí ló lè fi obìnrin di lọ́kọ abẹ́ni tí wọ́n bá fa ọ̀rọ̀ obìnrin lé lọ́wọ́ lẹ́yìn àwọn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àbábúrò bàbá ẹ̀yìngbà náà ló ti wá kan aláṣẹ tí ọba lẹ́nì kankan ọwá kan aláṣẹ fáwọn olùgbàgbọ́ òdodo kò ní ọ̀wá fi lọ́kọ̀ ní ìsìn èèyàn fẹ́ fi obìnrin kan èèyàn náà sì ni bàbá rẹ̀ fà lé lọ́wọ́ pété bá rẹ́ni tó dáa tó bá fẹ́ fẹ́ ẹ fi fún un tò náà wá ń kíyè sọmọ yẹn wá rí sọmọ yẹn olórí ọgbádùn orí rẹ̀ pé kíníkan ó wù ọ láti fẹ́ lábẹ́ òfin ọlọ́ọ̀kọ̀ burúkọ fẹ́ẹ́ àmọ́ tí wọn náà lọ́ọ́ fẹ́ fúnra rẹ lọ́wọ́ ara rẹ ni torí pọ́wọ́ rẹ lọ́wọ́ wọn náà ló fi fọ́kọ tí wọn náà ló fi fọ́kọ wọn náà ló fi fúnra rẹ gbọ́wọ́ ara rẹ wọn ni rárá ìwọ fà lẹ́lòmíì lọ́wọ́ ike kóbìnrin yẹn sọ yìí pé òun yọ̀ǹda kóńtìn kókò ńlọ́kọ̀ ìgbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ yẹn ni pé kò burúkú ọkọ̀ ọmọ sọ́dọ̀ èèyàn kọ́ ọmọ gbọ́dọ̀ èèyàn kọ́ wá wù yàn fẹ́ kéèyàn fẹ́ ṣùgbọ́n èyí tí wọ́n sọ fún pé kẹfì lọ́kọ tó bá rọ́kọ yín ẹ̀yin kọ́lẹ́ ìfẹ́ fúnra ẹ̀yin kọ́lẹ́ ìfẹ́ fúnra yín gbọ́wọ́ ara yín ẹ̀yin náà tún fi ọ̀rọ̀ rẹ̀ lé ẹlòmíì lọ́wọ́ ni ẹlòmíì ni ọ̀wọ́ atọ́dọ̀ rẹ̀ dọ́dọ̀ yín. lẹ́yìn eléyìí kọ́tọ́ wípé tí ọmọ bá jẹ́ mùsùlùmí nígbà tí bàbá rẹ̀ jẹ́ kèfèrí ọmọbìnrin mùsùlùmí kèfèrí ni bàbá rẹ̀ kọtọkọjẹ pé bàbá rẹ̀ ní òbí lọ́kọ kọtọkọjẹ pé bàbá kèfèrí ní òkọ ọmọ musulmi lọ́kọ bákan náà tí mùsùlùmí bá jẹ́ bàbá tọmọbìnrin sì jẹ́ kèfèrí kọtọkọjẹ pé musulmi bàbá yẹn ní òbí kèfèrí yẹn lọ́kọ tọmọ tí ń gbọ́dọ̀ yín tó bá jẹ́ mùsùlùmí sẹni tí sì ń gbọ́dọ̀ rẹ̀ bá jẹ́ kèfèrí ọmọ yẹn sì ti fà á lé ẹni tí ń gbọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ó ti fà á lé lọ́wọ́ ibi tó bá rọ́kọ kó fi fún un jésù ni ó fi mùsùlùmí lọ́kọ òun náà yà fi lé àwọn mùsùlùmí lọ́wọ́ ni káwọn mùsùlùmí ó fi fọkọ. bẹ́ẹ̀ tó bá ti kí kèfèrí ni mùsùlùmí bá ń gbọ́dọ̀ rẹ̀ mùsùlùmí yẹn wá rọ́kọ láéláé kèfèrí yẹn ò ní ti lọ́kọ. wọ́n wá ní àyàfi ibi tí mùsùlùmí ti lè fi kèfèrí lọ́kọ òun náà ni tó bá jẹ́ pé mùsùlùmí òun lò lórí tòkèfèrí wa fẹ́ lọ́kọ kò burú kọjá kó lórí ìlú ti lọ́kọ àmọ́ bàbá bàbá lámòjútó ọ̀tọ̀ rárá. bákan tó bá jẹ́ pé ọmọdé fẹ́ fi lọ́kọ ọmọdé kékeré ni tí ò ti bàlágà ọmọkùnrin sín tí ọmọ ọdún mẹ́fà méjì mẹ́jọ mẹ́wàá lẹ́fẹ̀ẹ́ fi lọ́kọ ọtọ́ nínú òfin ṣẹ̀rí àti bàbá rẹ̀ tú láti rẹ̀ kó fi fẹ́ ni tó bá wù ẹ̀ sì bùkátà láti gba àmàràn lẹ́nu ọmọ yẹn torí kílẹ̀ bá máa bí kílẹ̀ bá sọ fún un kó lẹ̀ bá sọ pé ń lọ torí pé wọn máa ń ti ń jọkọ kò sì máa ń ti ń jẹ́ pé à ń lọ gbọ́dọ̀ ẹlòmíì tó ẹ lè fi lọ́kọ láì wá ìmàràn lẹ́nu rẹ̀ gẹ́gẹ́ bí Abubakar radiyallahu anhu bó ti ṣe fìyà ńlá wa Aisha radiyallahu anha fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam láì jẹ́ pé wọ́n gbà màrà kan lẹ́nu Aisha. inú wọn ti sọ ike lil abi wilayatul ijbari ala al-fikri as-saghira ní agbára àti lè ọmọdébìnrin rẹ̀ kékeré kó fi lọ́kọ láì gbàyọ̀ndá lẹ́nu rẹ̀ sẹ́mi ọkọ ma kékeré lélẹ̀ kò sí bàdágà ṣùgbọ́n o tọ́ba jẹ́ pé ọmọ kí tẹ́tẹ́ ti lọ́kọ yẹn kí sọmọ pínrín sí ó ti dàgbà ó ti bàlágà ọmọ jẹ́ ni eléyìí kọ̀tọ́ nínú òfin ṣẹ̀ríà kẹ̀kẹ́ lọ fi pọ́n kọ̀ọ̀kan láì jẹ́ pé ẹgbà yọ̀ǹda lẹ́nu rẹ̀ nínú àdé ètò gúnrégé anábìíní albikuru tó sẹ́ẹ̀dẹ̀n wà ìdùnnú hàn sumatuha ọmọdébìnrin tó bá ti bàlágà ẹ gbà yọ̀ǹda lẹ́nu rẹ̀ ẹni báyìí fẹ́ fẹ́ ọ kí ló rí sí i. Aisha radiyallahu anha ọsọ fún anabi sallallahu alayhi sallam olójú ọmọdé obìnrin ọmọdébìnrin tí wọ́n bá sọ pé nìkan fẹ́ fẹ́ anabi ni ajẹ́ pé ìyọ̀ǹda rẹ̀ náà ní kó dákẹ́ tó bá ti dákẹ́ tí ó sọ̀rọ̀ ajẹ́ kó faramá nù torí ẹ̀ ẹ́ bí ọmọ yín léèrè o èsì pé ká sì má lẹ̀ pé ńgbà tó ti fẹ́ fẹ́ ọ ọlọ náà ni àà ẹbí lè dàgbàjà fẹ́ fẹ́ ọ tọ́ faramọ́ tọ́ba ti dákẹ́ àjẹpọ̀ gbà nù àwọn olùmọ̀ọ́ ni tọ́ba rẹ́rìn kọ́ wọn lọ gbà náà nù tọ́ba bú sẹ́kún kọ́ wọn ló tún gbà náà nù wọn nítorí tí ọ̀rọ̀ bá ju ẹ̀rín lọ a lè fi sunkún pé inú rẹ̀ wá dùn lé wípé ẹ̀ èmi náà mà rọ́pò yìí lọ́ba bú sẹ́kún àyàfi tó bá sọ pé ẹni mọ̀ gba kí ni ẹnu pé lásán mọ̀ ń sọkú kọ́tún mẹ́mi nì ńgbà lásán tẹ̀ wá tẹ bírèkì tọ̀ wọ́n wá ní ayé tá a wà nísìn àwọn èèyàn ti lajú wọ́n lajú débi wípé wọn ò ní dákẹ́ wọn ò sì ní rẹ́rìn bọ́ọ̀ ní kí ló rí sí àmì ìgbà àmì ìgbà ọ̀rọ̀ ń kílẹ̀ àbọ̀ mọ́ fara máa tọ̀ ọ́ fara máa náà nù àmọ́ á gba ìyọ̀ǹda lẹ́nu rẹ̀ ìsìnkú akàn wa ẹ ẹ kàn ti ọmọ mẹlẹ fi máa lọ tẹ bá ní kó máa lọ tí ọba gbé bẹ́ẹ̀ kọ́ ní ṣe pè fún ọ tó ọba gbà ẹ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe torí ẹ tó ní ṣe pè fún ọ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe pè yẹtù pé ń àti ṣe pè fún ọ torí ti eléyìí báyìí ẹ má pè fún ọmọ yín ẹ gba ìyọ̀ǹda lẹ́nu rẹ̀ bákan náà tọ́ba wa jẹ́ pé abilékọ ni ó ti lọ́kọ̀ọ́ kárí tẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni wàlẹ ayému tó sẹmọ àfilẹkọ àgbà àtẹ àtẹ lágbà lọ́dọ̀ tiẹ kèsè yọ̀ǹda àtẹ pípa ọ̀pá wa láti ẹ̀ka fi ọlọ́kọ ó dùn àbọ̀ kan bónílé ọkọ yóò ti mà nísìn kèsè irú rẹ wọn ní sẹmọ àti wá àti fún o ti tó òun nísìn á gba àtẹ rẹ ni tọ́ba pa wa láti ẹ̀ka fún lọ́kọ á fi lọ́kọ tọ́ba pa wa kò lé tó eléyìí jẹ kó ti fi jẹ láàrin yẹn ǹjẹ́ lẹ́yìn eléyìí báyìí tá a bá wá tú láti obìnrin tó ti lọ́kọ rí abilékọ àbí obìnrin tó ti bàlágà tó jẹ ọmọge tí ò ti lọ́kọ rí tá a bá tú láti wọn lọ́kọ̀ọ́kọ́ nínú òfin ṣẹ̀ríà tó má fi lè gbé dé pọ́ọ̀tù Islam ọmọge yẹn tẹ̀ ti lọ́kọ̀ọ́ tú láti ọ̀tọ̀ nínú òfin ṣẹlẹ̀ àgádájọ́ kó fún lẹ́tà gbà tọ́ ọ bá fara mọ́ ní tí bàbá rẹ̀ ṣe ajẹ́pé máa bọ́ kàn gbé tọ́ ọ bá fara mọ́ àtúnyíká nítorí pé wọn ò gba ìyọ̀ǹda lẹ́nu rẹ̀ kẹ́kẹ́ẹ̀sì tọ́ba wọn ajẹ́pá fi lé kọ́ ni ilẹ̀ bá túláàsì tó fi lọ lọ́kọ̀ bẹ́ẹ̀ nínú òfin ṣẹ̀ríà wọn sì wọn kárẹ̀ bí ẹ bó ti wá nínú hadith Khalsa radiyallahu anha ó ní bàbá òun túláàsì òun láti fi lọ́kọ̀ kan lẹ́yìn tó ti dábì lẹ́kọ̀ òun afẹjọ́ tún anabi sallallahu alaihi wa sallam anabi túká torí ẹ ẹ̀sà kéèsì bẹ̀yẹn o táwọn amọ̀pá ti pè kọ́ ma tó sì jẹ́ pé àwa la tàdídé amọ̀pá ti pè kọ́ ma àwa la tìǹà torí ẹ ẹjẹ́ àgbà ọ̀nà tọ́tọ́ kọ́ ma wa lọ́kọ̀ eléyìí ọkùn àwa náà nígbà tó bá di lọ́la. sábà wọn níbi tá a ti fẹ́ so ìdí yẹn nínú òfin ṣẹ̀ríà al-ijab wal-qabul inú wọn máa fi fẹ́ yàwó al-ijab wal-qabul gbogbo ìta máa jókòó rẹ́rẹ́rẹ́ tá a jókòó láti aago mẹ́sàn-án wọn á jókòó títí títí mọ́tòlùbọ̀ fi dé wọn ń jáwé tó bì ní nínú òfin ṣẹ̀ríà al-ijab wal-qabul kí ni ijab mo fi fún ọ al mo gbà zawwajtukaha ankahtukaha mo fi fún ọ kọjá yàwó mo fi fún ọkọ jẹ́ yàwó ìwọ ti sọ pé kọ̀bìlìtù mo gbà á kọ̀bìlìtù mo gbà á ó ti parí lọ́wọ́sùkà hàn kọ̀bìlìtù tẹ́bá ti ṣe níyẹn eléyẹn ni wọ́n ń pè ní aqdu nikahin sahih èyí táwọn ọmọdé ìwòye ń pè ní akudu àti ti akudu àti ti akudu eléyìí tọ ẹ wá wá ọmọ lọlé ẹ lọ yọjú for the first time bàbá sẹ̀sẹ̀ rí inú ni ni ẹ bá ti wá ẹtì ẹtì ẹtì ṣe gbogbo àjò lórí ṣìríṣìíríṣì bàbá ní kò burú ṣàmù ṣàmù ṣàmù ẹ wá ní gẹ́gẹ́ bí ètò ètò owó pípé ó wù àti akudu ní ìsìn bàbá òní kí ni jẹ́ akudu láti mọ̀ yín ẹ máa lọ ní ìsìn náà afẹ́ ṣe akudu kí ni akudu tẹ̀kọ́ ẹ̀kẹ́ máa ṣàlàyé fáwọn bàbá wọn yẹn ipe nǹkan kan ní jẹ́ akudu akudu ni pé àti táǹkókó ó sì dìyàwó rẹ̀ láti òní lọ ẹ̀yin ọ̀wá ní sọ bẹ́ẹ̀ ẹ wọ́n á máa sọ ọ̀rọ̀ ẹnu bàbá yẹn bí bàbá yẹn bá ní kò burú wọ́n ní bàbá ní kò burú adé pé kí wọ́n máa bára wọn sùn àwùjọ bíi zina nítorí pé bàbá ò sì mo fi fún ọ kọjá ìyàwó ò sì sọ pé mo ti gbà á torí de eléyìí o kẹ̀sì má tẹ̀ ẹni ẹlẹ́ni jẹ ẹ wà dramatize ẹ tọ́ba ti yọjú síbẹ̀ nígbà tọ́ba ti sọ̀rọ̀ títí títí bàbá fi bàbá fi sọ pé tọ́ àfi fún àfi fún kò sí wàhálà àfi fún kì í ṣe pa àti fi fún. tó ẹ̀yin náà máa ṣe ọkùnrin yóò àgbétọ̀ rẹ̀ mi yóò àgbétọ̀ mo ti gbà á. tó yóò máa fọwọ́ tó àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀jẹ̀ rẹ̀ tó ẹ̀jẹ̀ rẹ̀ bàbá ti sọ pé wọ́n fún un. tó tọ́ba ti wá délé wọn àjọ wọn kò tọ́ra wọn lọ kí ló dé àti fi akudu ni akudu rú èwo lélẹ́yìn yẹn wọn kì í fọgbọ́n ṣe ákùdù wọn kì í dìjàmbá ṣe ákùdù àwọn ẹni tí ó bá ṣe ákùdù wọn á ṣe yóò kílíà tẹmọ pé léyìí jẹ méyà ó sì jẹ mọ́ńtẹ́sì islam sọ pípọ̀ òun náà lábẹ́ obìnrin kọ́mọ bàjẹ́ pé bàjẹ́ gbayé kan ẹ ṣe ákùdù yóò kílíà pé mo fi fún ọ wọn náà sọ pé mo gbà á nígbà tẹ bá ti ṣe báwọn ìyàwó di ìyàwó kì í ṣe mẹ́tẹ̀mú oníkọ́jọ́ pé di lárúbáwá iná la fi fi ákùdù àmọ́ tó bá jẹ́ pé ẹni tó fẹ́ fìyàn lọ́kọ àti ẹni tó fẹ́ níyàwó ìkíni kejì wọn pé di lárúbáwá fún pé di lárúbáwá dé lọ́dà rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nínú òfin ṣẹ̀ríà eléyìí ò sínú nǹkan tó ṣe pé tó bídìnnà àbí alifáàbẹ̀ kò sínú tí ọlọ́run ní dandan gbólóhùn náà lẹ́ lò tó tá bá ti sọ ọ̀rọ̀ tó nítumọ̀ rẹ̀ lédè míì kò sí tó burú mbẹ̀ lẹ́yìn eléyìí báyìí wò dáadáa o kó kó wù ọ tó fẹ́ o tẹ́ bá fi lè gba lórí pé ẹsẹ̀ ákùdù tọmọ kó ti ṣẹlẹ̀ nù yìí ti dé balẹ̀ ayẹ ni kó wá jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n ti wá fi fún ọ tán lọ́wọ́ àmọ́ wò pé ah mo ti mistake what mistake is that? ike ah ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ kí ló wà ń bẹ̀ tí o ti sọ ó ní ọmọ yẹn kò wù mí tó fún mo ti lérò ah eléyìí wọ́n ti gbàdánwò eléyìí lánàá torí ń tẹ́ bá fi bá débi àkùdù ó ti parí ẹdì mú nínú pa afẹ́rẹ́ ẹni kò sí tí wọ́n ń pè ní khiyarul majlis àbí khiyarul shop wípé mo lè tẹ̀sà tí mo bá rí kó pé mi àjẹpé màá bọ́ mu tí o bá sì padà pé mi màá dà padà lè ń pé kí ni wọ́n ẹ ṣe bẹ́ẹ̀ nínú ìgbéyàwó ní ìsìtọ́ bá ránṣẹ́ o lè ránṣẹ́ mọ́ra twenty thousand ìwọ gba twenty thousand lọ́dọ̀ mi kótó di pa àtúká mo bá rí i pé kò pé mi má bá ń kówó mi rà mọ́ òfin ṣẹ̀ríà kìí ṣe nàmbà fẹ́ nàmbà túláàt wàá kówó yẹn dálẹ̀ nínú òfin ṣẹ̀ríà ọgbọ́dọ̀ kówó yẹn dálẹ̀ nítorí pé kí ni èmi mọ́ra èmi ò sì ní rà mọ́ al-bayyi'ani bil-khiyari ma lam yatafarraqa ẹni tó rà àti ẹni tà wọ́n lè tẹ̀ta lókùn ìgbà tí wọ́n bá ti túká àti ìtúká wa at-tafarruqu huna بالأبدان لا بالأقوال خلافا للإمام مالك ìtumọ̀ rẹ̀ ni pé lókun ìgbà tí ẹ̀ bá ti túká láyé ìwò tí lọ́lọ́tọ̀ kó nà ọ́ lọ́lọ́tọ̀ ìrìn àmọ́ bá ń kówó mi yóò kówó rẹ̀ fún ọ torí mo rí pé kò pé mi má o ti gbá mi mú tẹ̀wọ̀n pé ń gbowó mi padà kò ní ìdí pa àmọ̀ pariwo léra wa àbọ̀ jáàkì ẹ̀ jáàkì kí ni kówó wa wọn náà gbé sẹ́ẹ̀tì kalẹ̀ wàá gbowó rẹ̀ wàá lọ kéṣe bẹ́ẹ̀ ni pé yàwó wípé àti ẹ̀dúpẹ́ fọlọ́nfà àti ìgbédélé wípé bí dáńtí ń so igi yẹn owó ìyàwó lọ́ọ̀kan bí tó jókòó sí láàrin àwọn obìnrin kó sín ó wá fọwọ́ ọ̀tún kó kùn kò sẹ́ni tí mo fẹ́ nu pé òun gangan náà ni tó lọ́wọ́ ní ntọ́wà um, ń bẹ̀ ni pé igi tẹ́ so mi mọ́ ó sè náà ni ẹ máa kọ́ ọlọ́run ọlọ́ pọ́wọ́sì ni wọ́n máa tẹ̀lé ìtumọ̀ sí pé kò sí xìyà wípé mo lè tẹ̀sà àbí n lè tẹ̀sà nínú ìgbéyàwó ní ìsìtò bá ránṣẹ́ nínú òfin ṣẹ̀ríà o lè sọ ikú ọ̀dà mo ti rà ọ́ ṣùgbọ́n ẹ gbà mí láyè tí má gbé lọ tí mo rí kó pé mi láàrin ijọ́ mẹ́ta láàrin ijọ́ méjì tí ó pé mi màá dá padà tẹ́ ẹ bá sì ti rí mi ajẹ́kó pé mi ọ̀tọ̀ nù òfin ṣẹ̀ríà wọ́n pe léyìn ní xìyà rúṣọ́rù kò sírù rẹ̀ náà nùgbéyàwó kọ́ wa sọ fún ọ pé tí mo bá bá ike ọmọ yín yẹn ike wù mí adé pé mo fẹ́ nù tí o bá sì wù mí láàrin ijọ́ mẹ́ta ń dà padà àwọn òbí náà kò sí nù òfin ṣẹ̀ríà wọ́n ní kí lọ́ọ́ pàtí òfin sí wọ́n ní tó fà ní wípé èyí fẹ́ yàwó síwájú kó tó rí tẹ̀lọ̀kùn á ní kẹ́ ẹ̀ wò èyí sì fẹ́ yàwó síwájú kó tó di kọ́ tẹ̀ lọ́rùn lẹ́yìn náà ewúro aburú ti ń bẹ́nu wípé kò wù mí máa ń fẹ́ má ẹ má ti jọ wálé mi kò wù máa ń fẹ́ má ni mo ṣe ní kọ́ padà á lé bàbá rẹ̀ ah aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́fà ló fi jẹ́ pé lábẹ́ òfin ṣẹ̀rí àga tó o fẹ́ yàwó kó tó di pọ̀ wọlé rẹ̀ àmójútó pé yé báyìí ni màá fún ní sọ̀dá orúkọ fún ní twenty thousand naira ní sọ̀dá ọwọ́ àkọọ́lẹ̀ kó tó di kó délé sọ ní túnmọ̀ afárọ̀kù ìdajì sọ̀dá kìlọ̀ ọ̀sán fún ọ̀sán ten thousand fún nínú twenty tó ọlọ́sàn jabran li khatiriha nítorí kálíbà bí dùnú àmọ́ pé bàánújẹ́ yóò peléke fóbìnrin wọ́n ti ń bá a kó ti rọ́kọ kọ́dà wọ́n ti tó èyí kàn retí pé ẹ ni amúyàwó ọkọ aago méjì àbọ̀ lù ọkọ má ntí yóò jẹ́ kófin bá ń rò mọ́ iná láwa sọ yìí pé hàn wípé obìnrin yẹn tó lè tẹ̀sà bó lè tẹ̀sà kò sáyè àti tẹ̀sà nínú pàfẹ́rẹ́ rẹ̀ nínú òfin ṣẹ̀ríà à ń fẹ́ pé kótó di pé ta ìgbì ní kókó wọ́n ti kótóbà kótóbà ó yàtọ̀ sí xépébà xépébà oníjẹ́ ti kọ́kọ́ ti kẹtó fẹ́ra yín bíbá sọ́kọ́ ọ̀fẹ́ fẹ́ràn ni wọ́n ń pè ní kíni xépébà pẹ̀lú kẹsàn-án bíbóbìnrin sọ̀rọ̀ pé màá fẹ́ ọ ni wọ́n ń pè ní khutba ṣùgbọ́n khutba òun náà ni gbólóńtẹ́wù nígbà tí kótó di pẹ́ tó yìí kótó di pẹ́ tó yìí gẹ́gẹ́ bó ti wá nínú hadith abdullahi ibn mas'ud radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam ọ̀pọ̀ wa ní at-tashahhud fil báwo láti fi máa wí ní gbogbo gbàdábá ní bùkátà. wọ́n ti lánàá bí sallallahu alaihi wasallam wọ́n máa wí níbi ìgbéyàwó àti nkàmí mìíràn eléyìí tá a mọ̀ sí khutbatul haja òun náà ní inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina man yahdi Allahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah.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 ètò yẹ káwa náà ká mójútó mímọ awírù rẹ̀ síwájú kó tó di pé aṣọ yìí. hadith tó sì mú khutbatul haja wa ọ̀fẹ̀sẹ̀ rìn lẹ̀ kò kéré sí hasan ó sì wá látọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma nínú hadith tó gún régé wọ́n ní gbogbo gbàtí wọ́n bá pè láti wá bá wọn pè é kọ́ọ̀là látọ̀fọ̀gbọ̀gbọ̀ àlẹ́ nà àyè láàtò bẹ̀rẹ̀ kú àlẹ́ ìlànà ẹ má fún àwọn èèyàn ká yẹlẹyẹlẹ má wà lọ́wọ́ ẹ dáhùn èèyàn jókòó láyè fún wọn jókòó sí. jọ̀wọ́ àtọ̀fẹ́ alhamdulillah wa sallallahu ala muhammad ọpẹ́ ni fún ọlọ́run gbogbo ẹ̀yìn tọ́lọ́run bá ní sí ìkẹ́ àti ọlọ́lọ́kọ̀ máa bá nàbì muhammad sallallahu alayhi wa sallam inna fulanan yakhtubu ilaykum lágbájá o ń tọrọ àti fi ọmọ yín o fẹ̀yìn ànkàtúmùhù falhamdulilá tẹ́ ẹ bá fi fún àjẹpà àdúgbò ẹ̀fọ́lọ́ o wà á rọ̀dà túmùhù fasubhanallah tẹ́ ẹ bá wà kọ́ láti fi fún àjẹpà tó ògbóni fọlọ́ bẹ́ẹ̀ l'Abdullahi bin Mas'ud máa ń sọ pé lágbájá ọ̀ntọ̀rọ̀ àti fi ọmọ yín tẹ́ ẹ bá fi fún àdúgbò ẹ̀fọ́lọ́ tẹ́ bá ti kọ̀ láti fi fún ògbóni fọlọ́ tòun gbà táwọn bá wá sọ pé àwọn fi fún un so ìyí so òun náà sì ló ń gbà so eléyìí jẹ ntí wọn máa wí tí wọn ti fọ́n tó ti gbéyàwó eléyìí túmọ̀ sí pé àbùkátà ká máa tẹ̀tẹ̀ kó tíra kan rẹpẹtẹ lọ́wọ́ fún abẹ́ so ìyí àbájáde fẹ́ kakutu bàbá yẹ o ọkọ̀ ó ti o gbogbo eléyìí ọ̀nà àti wọ́wọ́ ń jẹni ṣùgbọ́n nínú sẹ̀ríà tabati lè wele ètùtù tani ọ̀wọ́ awù tani ó sọ kó tó bá tó lè ó lè jẹ́ bàbá àyàwó tí ọkọ ọmọ rẹ̀ lọ́kọ ó sì lè jẹ́ nìkan tá a pè ẹ máa ti pe Abdullahi bin Umar báyà àfa kan lẹ́pẹ́ àbẹ́nìkan míì lẹ́pẹ́ tí ó so yìí yun òní ọkà kútùbà wọn wọ́n sì ní kò sí tó burú ọkọ̀ gan ọkà àmọ́ tó kọ́ ọ bá kà tó bá ti kà dórí kó ká ayẹlẹ kẹta yẹn yọ wá sọ etí tọ̀ èmi ní o èmi lágbájá mo wá mo fẹ́ fi ọmọ yín mo sì ń fẹ́ kẹ́ fún mi tó àwọn wa sọ pé àfikún ọ nígbà tó bá ka kútùbà dé lẹ́nu tó àfikún ọ òun náà wa sọ pé mo gbà gbà náà gbogbo ẹni tó wà ń bẹ àdúrà wọn òsì wọn ò ṣe pé. alimami shafi'i rahimahullah ta'ala àwọn ní kútùbà méjì lọ ẹ̀kọ́ máa ṣe kí wọ́n ti kọ́kọ́ ṣe kan kó tó ṣe kó tó so yìí ẹni tí ó so yìí ni ó ṣe kútùbà àtàlà kọ̀ọ̀kan yẹn ẹni tó wá fẹ́yàwó ni ó ṣe kútùbà ẹlẹ́ẹ̀kejì nǹkan kan náà ó sì jọ wí mẹ́ yàtọ̀ sí wípé ẹni tó fẹ́ ìyàwó sọ ike tọ̀ lẹ́yìn ìgbà tó bá ká ayẹyẹ lẹ́kẹ̀ẹ́ta tán tí mo gba ìyàwó tí wọ́n fi fún mi lónìí kọ́lọ̀ wọn bó ṣe ní ìyàwó alálùbáríkà àti ìtọ́jú ọbẹ̀ tó ṣùgbọ́n àwọn olùmọ̀wá sọ pé rárá kó túbẹ̀ yọ kan ni kò sí àdéhùn kan tó tọ́ka sí pé wọ́n ṣe méjì kó túbẹ̀ yọ kan iná láàdì lẹ́yìn eléyìí báyìí kéésì ọ̀ràn àyàn ìníkà sọ kó túbà ìsáàbà fẹ́ yàwó kéésì ọ̀ràn àyàn tó bá sọ pé mo fi fún ọ wọn gbà á ó ti parí kìí tọ̀ràn yẹn nígbà tó kútúbà yàtọ̀ sí ti dàwúdù zọ̀hìl dàwúdù zọ̀hìl rahimahullah tọ̀tọ̀ òun nìkan ló sọ kọ́ràn yẹn nígbà tó kútúbà síwájú bá tó ṣègbéyàwó aráàlú yẹn púpọ̀ dáná bisọ̀ lọ́wọ́ àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀ tí wọ́n fi lọ́kọ tí wọ́n ti ṣe kútúbà gẹ́gẹ́ bí obìnrin tó wá sọ́dọ̀ ànábì sọlọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ tó ní malẹ̀kú kẹ́nẹ́sì mo بالنساء من حاجته èmi ò ní bùkátà tó bìnrin ma ọkùnrin kan sì ní zawujiniha ya Rasulullah fífún mi ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ níparí anábì ní zawwajtukaha bima ma'aka min al-Qur'an mo fi ti ń bẹ pẹ̀lú rẹ̀ nù al-Qur'an mo fi fún ọ n ti ń bẹ pẹ̀lú rẹ̀ nù al-Qur'an ni mo fi fi fún ọ. tọ́ ọkùnrin yẹn ha Suratul Baqara àti díẹ̀ nínú Suratu Al-Imran anábì wa ni kọ́kọ́ lógun áyà ogun ayé àtọ́pọ̀ yẹn ni ọmọ ẹ̀jẹ̀ sọ̀dá àpèrè tọ́ ibẹ̀ yẹn anábì òsè kútùbà kankan eléyìí túmọ̀ sí pé ntí dàwúdù zọ̀hírì sọ kò sí dédé kìí sọ̀rọ̀ yẹn nípa pé kútùbà àmọ́tá a bá dé ní súnà anábì sallallahu alaihi wa sallam kó tilẹ̀ jẹ́ pé anábì sẹ́ńbò mi ò sẹ́ńbò mi ó túmọ̀ sí pé kìí sọ̀rọ̀ yẹn obìnrin táwọn afẹ́ obìnrin táwọn afẹ́ ọ̀ ìkejì tá a ti fẹ́ ọ náà ní ká ti sọ iye sọ̀dá àti dàpọ̀ ètò ọ̀tẹ̀ àdùnnú nítorí kó ṣeéṣe nígbà tẹ́ ẹ̀ bá sọ iye sọ̀dá àti fẹ́ẹ̀kùn ọkùnrin ọgbà sórí kó o ti fẹ́ yàwó náà òun ò ní fún ní nǹkan kan mọ́ ó sì ṣeéṣe tí ọba sọ iye tóun ó fún tóbìnrin tó bá padà délé kọjá pé ó lè fún twenty naira àbí kó fún fifty naira kó ní sọ̀dá àfi rẹ̀ nù ẹ̀kọ́ káwọn èèyàn mà níbẹ̀ yẹn ń bẹ́ẹ̀ nù ní tó fi ìṣẹ̀lẹ̀ àtọ́ka sí torí ẹ̀ obìnrin tí yẹn fẹ́ fẹ́ yẹn tẹ́ bá ti sọ pé fifty thousand naira ni ló fún ní sọ̀dá sẹ́mi kó ṣòro kó tó pa òdo méjì rẹ̀ nínú fifty thousand naira kó de èlò kó de five hundred naira tó nà ọ agbá nígbà tí ọgọ kọlọ mọdà wọn ọmọ ọgọ kó sì mọdà wọn náà ọgọ torí di eléyìí báyìí fifty thousand tó sọ iná ló kó eléyìí túmọ̀ sí wípé kápọ̀ sọ̀dá kìtà bá fẹ́ fún bẹ́ẹ̀ káwọn àmọ̀ lábẹ́ òfin ọlọ́run sọ̀dá àkípọ̀ kò lójì wọn وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا تبا فيكو بني كبارو بني مي tẹ̀tí wá fún ọ̀kan nínú àwọn méjèèjì tẹ̀tí fún ìtẹ̀fẹ́ pààrọ̀ ẹ̀tí fún lẹ́rù góòlù rí ẹ̀rù góòlù ilẹ̀ fún ní sọ̀dá àkèrè gbọ́dọ̀ pa kankan bẹ̀ ẹ̀rù góòlù tó kékeré nù ṣètò kékeré eléyìí túmọ̀ sí pé sọ̀dá àtúpọ̀ kò lódì wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó kéré kò lódì wọn gẹ́gẹ́ bá nàbí sọ̀rọ̀ àlùsọ lẹ̀ wọ́n ti ti sọ fún sàábì yẹn pé tẹlifíṣẹ́mì wọn ò ka tẹ̀mẹ́ mi hàdì lọ wá wa kódà kó ti pé òǹkà tó ti pé rìn wọn ti ṣe. eléyìí túmọ̀ sí pé sọ̀dá àtúpọ̀ kò lódì wọn sọ̀dá àtúkéré kò náà lódì wọn ṣùgbọ́n ọ gbọ́dọ̀ la wàhálà bọ́ra rẹ lọ́rùn gbọ́dọ̀ tá a mú nítorí wọn bá fún ọ iná ní kò fóbìn ó sì máa ń ṣẹlẹ̀ ikú yẹn fẹ́ àwọn kejì kẹta kẹrin láyé ìyàwó alákọ̀ọ́kọ́ kọ́kọ́ fẹ́ two thousand naira lọ́lọ́ ní kágbára rẹ ọ̀ka ńjọ́ náà tó fún un tíyàwó yìí ọmọ wa yarí nígbà tó bá rí kọ́ fẹ́ fẹ́ mi ọwọ́ afúntì ní twenty thousand naira gbígbà ti gbà ní ó sì ṣe é ṣe kọjá pé ìyàwó kẹta tó fẹ́ two hundred thousand naira ló fún un kọjá pé ìyàwó ẹlẹ́kẹrin kọ́ two million naira sẹ́wọ̀n pé gbígbà kálukú ti ti gbà nù torí di eléyìí báyìí ọgbọ́dọ̀ fóbìnrin ní sọ̀dá tí èèyàn bá fẹ́ ìyàwó tó ti sọ etí òfin sọ̀dá ṣùgbọ́n tó ti kọ́kọ́ ọ̀lẹ̀ kó tó wọlé a ní òfin ní kíni ìdajì sọ̀dá tóbìnrin yẹn bá ti wá wọlé wọ́n ti tilẹ̀kùn wọ́n sọ kọ́sì ńlẹ̀ débi pẹ́ẹ́nì kò lè yọjú wọnú ilé kí ló wá kílẹ̀ ń ṣe òtítọ́ kẹ́ni kankan má tọ́ wọ́n wá sọ pé ẹ kọ́dà kan ọkàn wo ran ni kódìjọ ọ̀sẹ̀ kan yẹn kò sí tọ́sẹ̀lẹ̀ wọ́n lọ́ọ́ ma nígbà tí èso kóbó tó eléyìí túmọ̀ sí pé ọ̀sán sọ̀dá kì yóò pè é ọwọ́ alọ kọ́ lẹ̀ lẹ́yìn rẹ̀ ọ̀sán sọ̀dá kì yóò segin ni yóò pè é tó eléyìí jẹ́ bó ti ti jẹ́ ń bẹ̀ o tó bá wá ṣẹlẹ̀ yìí pé obìnrin yẹn ọ̀ sọ iye tó fún sọ̀dá kù ṣùgbọ́n ẹ̀ tó igi lórí kò ní fún sọ̀dá kù ọwọ́ kú obìnrin yẹn ti wà lọ́dọ̀ rẹ̀ obìnrin yẹn ti wà lọ́dọ̀ rẹ̀ tó bí ọdún mélòó o sì kú o sì fún sọ̀dá àfi ṣùgbọ́n ọ̀sán kò ní fún sọ̀dá àfi tọ́ ọ bá kú kó tó di pa pín dúkìá rẹ̀ á fún obìnrin yẹn nínú tọ́ ọ bá fi sílẹ̀ sọ̀dá kò irú tí wọ́n máa fún irú rẹ̀ sọ̀dá irú obìnrin tó bá rí ibi rẹ̀ èlò lọ́yẹ̀ kọ́ pa sọ̀dá àfi obìnrin yẹn ọgbà nu owó rẹ̀ náà kó tó di pa gbẹ̀rẹ̀ sí ní pín ogún nítorí pé lẹ́yìn bẹ́ẹ̀ nu gbèsè sí ń bẹ lórí rẹ̀ obìnrin kan sì wà tí wọ́n ń pè ní mufawwada obìnrin tó ṣe é pé wọ́n fi ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti tì sọ́dọ̀ ara rẹ̀ wọ́n ní ìwọ fúnra ara rẹ̀ ní kó o pè dùkú iye tó ń bá ń fẹ́ sọ̀dá tẹ̀mọ̀ pé sọ bẹ́ẹ̀ fóbìnrin pé ẹni àmọ́ ìtọ́ bá fẹ́ sọ yóò máa ronú yóò máa gba àmàràn kò ronú kọ̀ gba tán tọkọ fi kú eléyìí níjọ́ tó bá di kọ́kọ́ kú kìí ṣe iye tó bá lò wọ́n gbà láàfún ma torí chance eléyìí ti sọnù ma lọ́wọ́ ní ìsìn dáàfún ni sọ̀dọ̀ àkúrú mẹ́sì sọ̀dọ̀ àkìtọ́ yẹ sí irú rẹ̀ nígbà tí wọ́n fẹ́ irú rẹ̀ ni wọ́n gbà eléyìí túmọ̀ sí wípé káwá sọ́ra kábẹ́rù ọlọ́run mẹ́jọ jẹ́ pé wọ́n ló fún sọ́dá àti lójú ayé nígbà tí ẹ bá tún wá délé o tún gbowó padà ẹ̀já payọ̀ lọ. sọ́dá àti kìí ṣe ti àwọn ẹbí rẹ̀ kìí ṣe ti bàbá rẹ̀ kìí ṣe ti ìyá rẹ̀ ẹjẹ́ àmọ́ túmọ̀ rẹ̀ sí pé owó pé mo fẹ́ ọ kí ẹsẹ̀ owó orí àmọ́ bí tí yorùbá ti rówó orí èlò ló lé ní tó fi rori rẹ̀ tó owó pé mo fẹ́ ọ ni wọ́n pè ní sọ̀dá tọ èlò wa ló lè tó lè fi rà eléyìí ní ha owó di ni láti fi dùnnú kọ́mọ̀ bá máa wọ́pọ̀ ọkàn gbóhùn lọ́fẹ̀ẹ́ ni òun ní fi owó rẹ̀ lẹ̀ fún tọ́ba òkò fi ṣe ní ti dáadáa kọ̀ wá burú lábẹ́ òfin ọlọ́run kọjá pé bàbá ọmọ àbí ìyá ọmọ ẹ̀yin náà wá sọ pé wọ́n fún yín yé báyìí yé báyìí ló fún bàbá yé báyìí ló fún yá rẹ̀ yá tọ́tọ́ yé báyìí ló fún kò sí tó burú bẹ́ẹ̀ ní òfin ṣẹ̀ríà ẹ má wulẹ̀ gbàtọ́ ọmọ yín ọkọ ọmọ yín ni hàn tọ́gbàrà rẹ̀ bá wá káyé tẹ́ wí ìdágbàrà rẹ̀ bá kákó mu wá ọwọ́ ayẹ pé gbogbo ẹrù tí a máa kó fóbìnrin yẹn wọ́n ní kẹrẹ nǹkan báyìí wá kẹkún ra nǹkan báyìí wá kẹkún ra nǹkan báyìí wá kẹkún ọkọ tó ń tó ń gbogbo ẹ̀ pẹ́sọ̀ dá sí ìyàwó rẹ̀ ni gbọ̀rọ̀gbọ́ ń yé wa tírò rẹ̀ yàtọ̀ sí ìtàn máa pè lẹ́kùn tó gun àwọn ará ilé wọn a million naira sẹ́nu pé o tí obìnrin yìí tó bá ronú ipò ọ̀fẹ́ fẹ́ ọkọ mọ́ ó sì gbọ́nù dánilẹ́kọ̀ọ́ pé ń jẹ́ kólọ̀ èèyàn fẹ́ wọ́n ní sẹ́yìn bá sì ti tó fún yàn ní ọkàn dá padà ọwọ́ akó two o two thousand báwo mílíọ̀nù náírà lánà mo rò wa ṣé gbogbo ojú fún un tí so tẹ̀lítẹ̀lí kọ́ fẹ́ fẹ́yàwó ló fi ra gbogbo ntọ́ ara kò burú ẹgbẹ́ kékeré gbogbo ntọ́ ara ń hafi mílíọ̀n lọ́jẹ́ papọ̀ mọ́ two thousand tá a fún ẹ sọ̀dá àfilà wà fa gbogbo ẹ̀ fún ẹ̀yin lẹ break down rẹ̀ sí gbogbo ntẹ́ break down rẹ̀ sí wà á sanwó padà tọ́ba ti san padà you are now free to go. tẹ̀síkà ló kọ́ mọ́ wọn ara yà bí òní mọ́ wọn ara yẹ ẹ̀ ọ́ túmọ̀ sí pé ńgbà tó bá fẹ́ fẹ́yàwó èsì kọ́ wa lọ sí two thousand sínú ẹnbúlọ́ọ̀pù ọwọ́ àjọ ẹ̀kọ́ fún sọ̀dá àkìrẹ́ nu ká ńgbàdọ́ ká tákàdá mélòó nù mẹ́rin tọ́ wọ́n ní sínú rẹ̀ dùn sí ṣé kọ́ sọ pé nù òdùn sí ní ká ẹtún gbé tàbí ọmọ ẹjọ́ kẹjọ ẹ̀kọ́ two thousand fún yẹn ẹni sínú rẹ̀ dùn sí sínú yín dùn sí òye ẹdun mi ẹdá kù lórí two thousand subhanallah torí de eléyìí gbogbo ẹ lẹ́sìrò ìpè sọ̀dá àti tiwọ̀ fún yàwó rẹ̀ nù eléyìí túmọ̀ sí pé àgbọ̀dọ̀ fóbìnrin lórí páàmì fún sọ̀dá àpè àgbọ̀dọ̀ fún sọ̀dá àpè ṣùgbọ́n o anabi sallallahu alaihi wa sallam wọn fi hàn pé bí sọ̀dá àpè bá ti ṣe kéré sí bẹ́ẹ̀ lóbìnrin ọ̀la àlùbáríkà jù ṣùgbọ́n kò túmọ̀ sí pé káwá fún sọ̀dá àpè owó pọ́ọ̀kù àtúrgbé náà àdé wọn náà nàbí sọlá àti ní máa fún yàn ní máa gbà wọ́n sì ní Ali ibn Abi Talib ó fẹ́ Fatima pẹ̀lú ó tó kéré sílẹ̀ bí ìgbà náà pè ní khamsatu darahim dirham márùn ó kéré jọjọ sojúmọ́ síbẹ̀síbẹ̀ gbàgbára rẹ̀ bá ti dé ma ó ń bẹ nínú àwọn obìnrin tó nìkan fẹ́ mi lórí pé mi ní ìgbà sọ̀dá ọgbọ́dọ̀ gbà rẹ̀ ọgbọ́dọ̀ gbà nítorí pé ẹ̀sán jẹ́ kátó fẹ́rẹ̀ ẹni ẹ mẹ́jọ ṣe yín tóbìnrin bá fẹ́ ọ tán èèyàn burúkú lọ́ọ́dà pé ní ìta ní gbogbo àmọ́ kó tó fẹ́ ọ máa dá Allah máa dá Allah tọ́ba ti rí ọ orí ti ń hó sẹ́ àmọ́ gbà tó fẹ́ tán ta ní ta ní kalẹ̀ fún èmi ọkọ rẹ náà ní ká wá wá kó ọmọ bó ti wọlé tòun torí pé ní ìsìn ó ti parí torí di eléyìí bẹ́ẹ̀ obìnrin ọgbọ́dọ̀ tí wọ́n jẹ́ ipò wọn nígbà sọ̀dá àti kí wọn náà máa wòran òkun sọ̀dá àti ẹni tó sọ fún ọpọ alukura ni kò gùn mi tó bá ti fún mi lálùkura ni o ti parí sọ̀dá àti nínú àhà ó tún gbowó ó tún gbowó torí níjọ́ tí ọjọ́ orí ọba àdé tí ó ti pé lolo fún mi yóò mú alukura tí wọ́n lámọ́ lórí yóò ti gbà pé pétérò ọlọ́ọ̀ni sọ̀dá àti rẹ nu torí di eléyìí fẹ́ẹ́ tí wọ́n tọ́ jẹ ọjọ́ ló ti ṣe jẹ́ nínú òfin ṣẹ̀ríà à ń fẹ́ kíta bá ti gbéyàwó kájíkàwọn èèyàn mà kájíkàwọn èèyàn mà ìgbéyàwó ọ̀yàtọ̀ sí kókùkù ẹ̀jẹ̀ káwọn èèyàn mà ibi ìyàwó lẹ̀ ń ṣe kí wọ́n mà àmọ́ ẹ gbọ́dọ̀ ṣe tọ́takùtọ̀ lọ́rùn nítorí kí wọ́n lè bá a mà ẹ gbọ́dọ̀ ṣe tẹ́sí lùgbọ́ lọ́rùn nítorí káwọn èèyàn lè bá a mà nínú tẹ́sí láti jẹ́ kí àwọn èèyàn ọmọ pẹ́ẹ́n ṣègbéyàwó òun náà ni káwọn obìnrin ọmọ lu sákàrà fún fáwọn obìnrin ẹgbẹ́ wọn káwọn obìnrin ọmọ lu sákàrà fáwọn obìnrin ẹgbẹ́ wọn eléyìí ọ̀nbẹ nínú kẹtẹ́sì Islam farama torí káwọn èèyàn lè bá a mọ̀ igi wọn ń ṣègbéyàwó tọ́ nítorí pé Ànábì sallallahu alaihi wa sallam ó sì tún bẹ nínú tẹ́ẹ̀sì táwọn yóò fi mọ̀ pé wọ́n ń ṣègbéyàwó ike ńgbà tẹ̀ máa ń sọ̀rọ̀ nípa àgbéyàwó níbi tẹ́ bá jókòó sí ẹ̀ e gbọ́dọ̀ dákẹ́ jẹ́ kí eh, eh, kẹ́nìkan máa ké ìgbésọ̀ wọn ní bàbá alágbádá ló fi fún tí ọba ti tí wọn sọ pé mo gbà á ọkọ Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní fọ́pùlù ma bayna al-halal wal-haram as-sawtu wad-duqqu fi an-nikah rawahu al-imam an-Nasa'i wa huwa hadithun hasan ìyàtọ̀ tí ń bẹ láàrin ìyàwó títí ìtọ́lọ́wọ́n bá fẹ́ àti zina òun náà ni àti sákàrà táwọn obìnrin máa ń lù fúnra wọn níbi ìgbéyàwó tani ó ṣèṣì náà tó máa pariwo sọ́wà tani ó ṣèṣì dị tó máa lu sákàrà náà máa lu bàndírì pé ẹ mọ̀ o mo náà o ẹ kó orí ah, ah, àtìlágbádé orí rẹ ti dàrú tipẹ́ so àmọ́ ẹni tí ń ṣègbéyàwó ẹni tí ń ṣègbéyàwó wọ́n pariwo àwọn èèyàn ọ̀pọ̀ àwọn obìnrin ó máa lu sákàrà ìyàtọ̀ tí ń bẹ láàrin pé àtìgbéyàwó yàtọ̀ sí pé àtìgbéyàwó ni. ó wá nù hadith èso wa fi sẹ́lẹ̀ dẹ̀ hasan anabi sallallahu alayhi wa sallam wọn fi àyíṣà léèrè wọn ní ọmọbìnrin ọmọbìnrin tí ń bẹ lọ́dọ̀ lágbájá tó jẹ́ lábúlé tiwa ni.